Fela Pela ọmọ ológo tí wọ́n ń sọ lọ́wọ́ congratulations to you for your new ride for your new bouncy baby ride bí wọn náà ṣe sọ lágbára ọlọ́run the lord will continue to protect you i love and appreciate you Pela this is very very good i appreciate your content congratulations to you báyìí la ṣe rí tí ṣe ṣe post lánàá our wonderful content creator on tiktok ó post ní àná wípé ọlọ́run bá ti ṣe fún òun bóun ṣe ń struggle bóun ṣe ń ṣe everything òun ra mọ́tò fún ara òun worth millions of naira over forty million naira brand new Lexus congratulations gbogbo aláríṣẹ́ títí pella máa ń ṣe lórí tiktok tó máa ń create so many funny content òun náà dẹ̀ ní a lot of followers ó ní fan base ó ní àwọn tó gba tiẹ̀ ó ní àwọn tó ń support tiẹ̀ ó ní àwọn tó wà ń bẹ̀ fún ẹ dẹ̀ mọ̀ pé tíyẹn bá ń ṣiṣẹ́ déédéé ó yẹ kíyẹn ní àsìkò gbádùn this is very very huge and massive i'm so happy for him congratulations pella. Bella a tún rí àwọn yìí fídíò ẹ̀ tó tún ń ṣe online tó ń reply àwọn tó àwọn tó ṣe fídíò nípa wa àti Jarvis the thing is that in as much ṣéyàn bá ṣe ní fíìmù ilé ayé yìí ẹ sọrí ó máa ń tó stage kan téèyàn bá dé fíìmù ẹ àwọn afẹ́ máa dàbí wípé èèyàn afẹ́ máa máa rírí ẹ̀ bí wípé àwọn tó máa ń sọ̀rọ̀ kí ni wọ́n ń sọ ṣùgbọ́n I am above them I am this àwọn yorùbá tọ́bọ̀ tọ́ ni kò sí bí ọmọdé ṣe láṣọ kò lè ní àkísà bí àgbà ó tó ṣe bí òwe even àtọ̀ táwọn yẹn bá tiẹ̀ sọ̀rọ̀ wọn àbí tó bá sọ opinion wọn online there is no need nípa máa bú wọn ẹni tó bá nífẹ̀ẹ́ yẹn oló ń báyàn wí oló ń kọ̀yàn to order nípa ọ̀rọ̀ wa àti Jarvis tí wọ́n sọ àríbẹ́yì Jarvis ṣe jáde tó sọ wípé òun ní túmọ̀ níbi níbi ẹ̀ níbi jọ́ òun níbi ẹnu mọ́bi eyín ipe òun dẹ̀ sì lọ sọ́dọ̀ dókítà òun pọ́n ní ṣe surgery ipe torí ẹ̀ ni òun ṣe ráyè ṣògbà àwọn èyí content tó ń ṣe ti àwọn robot content yẹ ipe tóun bá ti recover òun máa continue because I rí a lot of fans and Nigerians tí wọ́n sọ fún Javis wípé nǹkan táwọn èèyàn mọ̀ ẹ̀ mọ́ kí wọ́n náà continue láti máa ṣe robot content yẹ ó dẹ̀ give a reason yẹn so àwa rí bí pẹ́lá náà ṣe ń rí pẹ́lá àwọn tó ń sọ̀rọ̀ sí pé kíníkan kíníkan ẹni tó bá tiẹ̀ bẹ́ẹ̀ wí kò nídìí kó máa bú wọn pẹ́lá ọmọ ológo ni ẹ́ ọlọ́run ti gbà fún ẹ ọlọ́run ti gbà fún ẹ last week láàrin bó ṣe gba two award látọ̀dọ̀ àwọn Pulse Nigeria you are doing well I appreciate you but don't allow film to get into your head kọ́ wa máa rí wípé àwọn tó bá ń bẹ ẹ sọ̀rọ̀ pé bí a kí ni wọ́n ń sọ ìkíní kan after all fine you might be richer than them èèyàn lè ní owó ju ẹni tó bá ń báyàn sọ̀rọ̀ lọ but làákàyè kò kọ́gbọ́n owó ọgbọ́n ọ̀tọ̀ ní ọgbọ́n ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ayé làákàyè so ẹni tó bá dẹ̀ nífẹ̀ẹ́ ló ń bẹ wí it is not left for you to decide I appreciate you so much Pella congratulations to you more wins lágbára Ọlọ́run adẹ̀gbàdúrà sí Ọlọ́run ọba gbogbo àwa tá a bá ń ojúkọ rere báyìí láti ọ̀dọ̀ Ọlọ́run ọba máa ṣe fún wa o tèmi bá rẹ́ni tó ń yọ̀ èmi máa ń celebrate wọn o Pella congratulations to you you are doing well.